والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá fẹ́ yàwó ọ̀ràn àyàmà ló jẹ́ lórí ẹ̀ ibi kó san owó kan owó yìí máa jẹ́ ọ̀sọ̀dáàk eléyìí tí yorùbá náà ń dà á pè ní sọ̀dáàkì sọ̀dáàkì yìí báyìí òun náà lówó eléyìí tí islam ṣe lọ́ranyàn lórí ọkùnrin ibi kó san fún ìyàwó rẹ̀ eléyìí tó ṣe wípé yóò jẹ́ ti ìyàwó ní àjẹmánu ìsìláàmù wa yìí ó ní ẹ̀tọ́ yìí a gbọ́dọ̀ fún obìnrin láti fi pọ́n obìnrin lé láti fi mú kí ọkàn obìnrin kó fà mọ́kùnrin tó fẹ́ fẹ́ tó ṣe pé obìnrin náà òun náà mọ̀ pé yes ọkọ yìí gbèsè pé nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ lásán láì jẹ́ pé ó fún ọ ní nǹkan kan eléyìí ni wọ́n ń pè ní as ǹjẹ́ àsọdáàkì náà ní owó rí eléyìí tó ṣe pé nínú àṣà yorùbá àwọn náà máa ń gbà rárá o àsọdáàkù lẹ̀sìn islam mú wa àṣà ló mú owó orí wa èèyàn bá wá fẹ́yàwó tẹ́ pé owó lọ́sàn kò san sọdáàkì tá a sọ pé ìyàwó yìí báyìí kọ́ ó ti di ẹ̀tọ́ fún ni àbí báwo bẹ́ẹ̀ ni tọ́ bá so igi lọ́nà tó ṣe pé òbí ọmọ ọ sọ pé òun fọmọ òun òun fi fún ọkùnrin tó fẹ́ fẹ́ ní ìyàwó ọkùnrin náà sì ló ń tẹ́wọ́ gbà níyàwó ṣùgbọ́n wọ́n sọ sọ̀dák eléyìí tẹ́sán islam mú wa kàkà bẹ́ẹ̀ owó orí ni wọ́n san eléyìí tó ṣe pásà ló mú wa kì í tẹ́sán islam kò tí ì san sọ̀dák tẹ́sán islam mú wa kò póbìnrin ṣe ìyàwó fọ́kọ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé sọ̀dák yẹn yọ́n máa jẹ́ gbèsè lórí ọkọ eléyìí tó gbọ́dọ̀ san fún ìyàwó rẹ̀ ní gbogbo ìgbà tó bá ti ṣàlàyé fún tó bá ti yé ọ̀dọ́wọ́ ẹ̀sìn lọ́lọ́run nítorí pẹ́sìn ló máa mú ní ṣoríire ẹ̀sìn ló máa ń gbé ní wàlìjánà kò sí lákọọ́lẹ̀ níbi kankan pípé àṣà ó lè mú ní wàlìjánà torí ẹ̀ owó orí owó orí tẹ̀ ń wí yẹn òun kọ́ lẹ́sìn islam ní kí ọkọ san o lórí ìyàwó rẹ̀ àṣà ni ló bí owó orí ṣùgbọ́n tẹ́sìn islam mú wa ó náà ní sọ̀dáàkì eléyìí tá a gbọ́dọ̀ san fún obìnrin tá a fẹ́ fẹ́ ọlọ́wọ́n ẹlẹ́dàá wa nínú sóròtù nìṣẹ́ nínú àyà ọlọ́ni wa á tún nìṣẹ́ àsọ̀dùkọ́ tìhín náà nìḥlà فإن طبنا لكم عن شيء منه فإن طبنا لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ọlọ́run ni ẹ fáwọn obìnrin ní sọdáàkì wọn eléyìí tó jẹ́ tiwọn ẹ fún wọn ní sọdáàkì wọn eléyìí tó ṣe pọ́lọ̀ ọba ló ṣe fún wọn tiwọn tó bá jẹ́ pé obìnrin bá yọnu láti fún yín ní nǹkan nínú rẹ̀ tó finú fẹ́dọ̀ fẹ́ fẹ́ nìkan kan nínú rẹ̀ báyọ̀ ọkọ rẹ̀ ló fẹ́ fún nínú rẹ̀ ni àbẹ́ nìkan nínú mọ̀lẹ́bí àbúbí rẹ̀ tó bá jẹ́ pé òun ló finú fẹ́dọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kò búrọ̀ ẹ̀gbá ẹ sì jẹ́ yóò rọ́nà lọ lọ́nà fún yín yóò jẹun tó dùn lọ́nà fún yín ìgbà tí èsì pẹ́yìn lẹ fi tipátipá gbà lọ́wọ́ rẹ̀ kì í sì pẹ́yìn iná lẹ fẹ́ gba owó yìí lọ́wọ́ rẹ̀ bọ́fẹ́ bọ́kọ̀ gẹ́gẹ́ báwọn yorùbá ti ṣe máa ń ṣe pẹ̀lú owó rí ẹ rí i pé owó rí ńgbà tó ṣe pásà ló bì í wọ́n sọ pé ìyáálé ọ̀kan tó gbà yé báyìí ìyáálé bí òun ọgbà yé báyìí àwọn bàbá kan àwọn màmá kan wọ́n já owó mọ́mọ́ lọ́wọ́ kélekele yóò fi wá kú jàǹjà ìjàǹjà ni wọ́n gbé lóun lọ́wọ́. as nínú òfin ṣẹ̀ríyà ẹ̀tọ́ obìnrin ni o òun ló ní nǹkan rẹ̀ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí ọkọ wípé kó san sọ̀dáàkì fún ìyàwó rẹ̀ nítorí pé sọ̀dáàkì tó san fún yẹn òun náà ní nǹkan tí ó jẹ́ kí kó láǹfààní sí ìyàwó rẹ̀ tó fi jẹ́ wípé kó láǹfààní àti máa jẹ gbádùn ìyàwó rẹ̀ kò tọ́ sẹ́nìkan o láti gba nǹkan kan nínú sọ̀dáàkì obìnrin láì jẹ́ kóbìnrin yọnu sí i kò kìí ṣe bàbá rẹ̀ kìí sì ṣe ìyá rẹ̀ kìí sì ṣẹ̀gbọ́n rẹ̀ kìí sì ṣàbúrò rẹ̀ ẹnìkan kan ò gbọ́dọ̀ mú nǹkan kan nínú sọdáàkì ọmọ báwo wá ni àdìsí anábà muhammed sallallahu alayhi wa sallam tó ní anta wa maaluka li abik àti wọ àti dúkìá rẹ ti bàbá rẹ àti wọ àti dúkìá rẹ ti bàbá rẹ tàbá wa mà ibi sọdáàkì yẹn dúkìá ọmọbìnrin ni bàbá rẹ sì ni bàbá rẹ ṣé bàbá rẹ náà lè mú nǹkan kan nínú sọdáàkì rẹ bí gẹ́gẹ́ bí àdìsí tó ní àti wọ àti dúkìá rẹ ti bàbá rẹ ni eléyìí ló fà á ní òfin ṣẹ̀rí àfi sọ pé bàbá nìkan la yọ kúrò bàbá nìkan la yọ kúrò bàbá lè mú nǹkan kan nínú sọ̀dáàkì ọmọ rẹ̀ tán san fún un lópin ìgbà tó bá ṣe pé tó náà fẹ́ mú kò ní ní ọmọ lára àti pé tó fẹ́ mú yẹn kò sí nínú nǹkan tó máa ní bùkátà sí tó kò bùkátà láti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ kó tó di pọ́ mú nǹkan bẹ̀ subhanallah ayé bàbá ga púpọ̀ ayé bàbá ga púpọ̀ wa ipò tó wà ó ga púpọ̀ òun náà ni bàbá kálukú wà bàbá rẹ lè mú nǹkan kan nù sọdáàkì rẹ tí bàbá rẹ bá nífẹ̀ẹ́ sí kódà ọ̀n bẹ nínú kóbìnrin lẹ́kọ̀ọ́ kọjá yìí pé yẹn nígbà tí wọ́n fún kọjá yìí pé bàbá rẹ òun náà lọ ó sì tún padà gbà padà lọ́dọ̀ bàbá rẹ lọ́nà tó ṣe pé tí bàbá bá ní nǹkan lò nínú rẹ bàbá rẹ ó mú tó náà bá sọ pé bá mi tẹ bá nídìí bẹ́ẹ̀ mú mi torí pé tó nílò òun náà ní bí ó ti ṣèjọ́ pé orí dáadáa lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ẹ sì fi dáadáa ẹ fi túká bó tilẹ̀ jẹ́ pé ìwọ ló lówó rẹ̀ o ẹnìkan gbọ́dọ̀ kún mọ́ lọ́wọ́ ìwọ ló lówó rẹ̀. báwo ni sọdá kí ó ti ṣe tó báwo ni ó ti ṣe máa islam fi hàn wá wípé kò sí òdiwọ̀n fún sọdá kì ó kéré àbí ó pọ̀ kò sí òdiwọ̀n fún sọdá kì ó kéré tàbí ó pọ̀ bó tilẹ̀ jẹ́ pé eléyìí tí sọdá kiri ó ti wọ́n gógógó tí ó ti lọ rẹ́rẹ́rẹ́ nínú àwọn obìnrin òun náà ni ìgbéyàwó rẹ̀ máa lálùbáríkà jù èyí tó bá jẹ́ pé owó orí rẹ̀ ògún pa àbí sọ́dáàkì rẹ̀ ògún pa owó tí wọ́n san kò lọ títí irú àwọn obìnrin báyìí àwọn náà lóbìnrin tó ṣe pé wọ́n á máa jẹ́ni tó ṣe pé ìgbéyàwó wọn ó máa lálùbáríkà tó pọ̀ tí owó sọ́dáàkì bá ti papọ̀ jù nítorí dájú náà ni pé ọkùnrin ó ṣeéṣe kọ́tara rẹ̀ kó máa kórìíra ìyàwó rẹ̀ kọ́ máa wò yí pé ebi rírà ni mo rà ọ́ mo rọ̀ ọ́ tán o tún wá dẹni tí ń ran rí mọ́ mi lọ́wọ́ mo rọ̀ ọ́ tán ó dẹni tí ń gbé mú sókè níwájú mi mo rọ̀ ọ́ tán fẹ́ dẹni tí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu yàtọ̀ sí obìnrin tó pé gún ọkọ lápá eléyìí irú wọn wọn máa sábà bá dáadáa pàdé ọkọ wọn ìjókòó wọn ọkọ wọn a sì máa dùn jọjọ Muhammad sallallahu alayhi wa sallam ipò fẹ́yàwó àṣírí pọ́ fáwọn ọmọ rẹ̀ lọ́kọ àpèjúwe tó dáa jù òun náà ní bẹ fún alára anabi sallallahu alayhi wa sallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allah wal yawm al akhir wa dhakara allah kathira àpèjúwe eléyìí tó rẹwà ó ń bẹ fún yín lára anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni tó bá pé ẹran kan lọ àtọ́jọ́ ọ̀gbẹ́yìn tó sì jẹ́ni tí ń ṣèrántí ọlọ́run akramakumullah èló gan lànàbì máa ń san fáwọn ìyàwó tó fẹ́ èló gan ni máa gbà ní sọdá àfi fáwọn ọmọ rẹ̀ ó yẹ ká kẹ́kọ̀ọ́ nínú eléyìí káwọn náà sì jẹni tó sọ wípé nínú ẹ̀kọ́ yìí á rí múlò á rí fi ṣàǹfààní kọlọmọba kọdákun kó wa ìwádìí fi hàn fáwọn sọdá àpè eléyìí tó sì kó máa ń san fáwọn ìyàwó tó bá gbogbo ẹ̀ láàrin ẹgbẹ̀rún mẹ́rìnlá náírà ni bí ẹgbẹ̀rún mẹ́la náírà òun náà ní jánàbí sallallahu alaihi wasallam máa ń san ní sàdáàkì fáwọn ìyàwó tó fẹ́ ìgbà tó bá ti fà àwọn ọmọ rẹ̀ lọ́kọ ẹni tí ń gbà ń sàdáàkì fún wa gbogbo nǹkan bí ẹgbẹ̀rún mọ́kànlá ni bí ẹgbẹ̀rún mọ́kànlá náírà ni tó eléyìí túmọ̀ sí pé nígbà tí sàdáàkì ó ti lọ rẹ́rẹ́rẹ́ tí ó ti wọ́n gógógó yóò mú kí àlùbáríkà kó pọ̀ nínú sẹ̀mí obìnrin yìí àti níbi jíjẹ́ ìyàwó rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ tó kí wọn là lè fi ṣe sọdáàkì owó àbí gbogbo tó lè dówó òun náà là lè fi ṣe sọdáàkì owó tàbí tó lè dówó là lè fi ṣe sọdáàkì eléyìí túmọ̀ sí pé tí èso owó wọn kì í fi ṣe sọdáàkì o ohun tí ò lè dówó wọn kì í fi ṣe sọdáàkì nítòsí jẹ́ nǹkan rádaràda tí ò wúlò tí ò da wọn yìí fi ṣe sọdáàkì o nítorí àwọn bàbá ṣe léèwọ̀ kì sówó wọn yìí fi irú rẹ̀ ṣe sọdáàkì o bí ẹni tó fún ìyàwó lájà àtẹlẹ́dẹ̀ tó wá sọ pé sọdáàkì rẹ̀ nìyẹn ẹ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa haramu ní ká jaja haramu lówó ajá haramu ní ká jẹlẹ́dẹ̀ haramu lówó ẹlẹ́dẹ̀ hadith anabi muhammad sallallahu alayhi wa sallam òní inna allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́mbà ti ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà jẹ́ wọ̀ torí ẹ̀ nítorí bá jẹ́ wọ̀ a kì í fi ṣe sọ̀dá àkìfọ́bìnrin bẹ́ẹ̀ náà ni ẹni tó gbókùn bẹ́tẹ̀ ẹran wa ọwọ́ ajókùn bẹ́tẹ̀ màálù ọjọ́ kùn bété màálù méjì mẹ́ta wọn á sọ pé sọdá kínní táà ní ìjẹkújẹ ọlọ́run ọba ṣe kájòkó ẹran léèwọ̀ ìgbà tó ti sílé ìwọ̀ yun a gbọ́dọ̀ ta ìgbà tá a ti gbọ́dọ̀ ta kì í sowó lọ́dọ̀ àwọn mùsùlùmí ó lè fi ṣe sọdá kí fóbìnrin ọdẹ ilẹ̀ ni tó fẹ́ fẹ́yàwó ìgbà tí wọ́n á ní sọdá kí ń kọ́ ó wá lọ kó ẹran àgbẹ́ wá ó kó ẹran àgbẹ́ yìí wá ẹran ìkookò kọ̀lọ̀kọ̀lọ̀ ìnà àwọn ẹran tó kó wa lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kó wa gbogbo ẹkùn ìkookò kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n ń bẹ nínú àwọn ẹranko abẹ́yẹn ọ̀gàn eléyìí tá nàbí sallallahu alayhi wa sallam tó ṣe léèwọ̀ fún wa láti jẹ náà nàbí sallallahu alayhi wa sallam an kulli dhi nabin min as-sibaa wa kulli dhi mikhlabin min at-tayr gbogbo ẹranko tó bá jẹ abẹ́yẹn ọ̀gàn ànábìlá gbogbo ẹyẹ tó bá jẹ́ àbí kánáfì ṣọdẹ ànábì la gbọ́dọ̀ jẹ ǹjẹ́ tó bá yé wa bẹ́ẹ̀ inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́run bá ti ṣe nǹkan kan léèwọ̀ yóò ṣe owó rẹ̀ náà léèwọ̀ ni o torí rẹ̀ nítorí bá ti wá jẹ́wọ̀ bẹ́ẹ̀ kì í sowó à ń bọ̀sibọ́sí pẹ́nìkan ipò ń fẹ́ fi ṣe sọ̀dáàkì. bákan náà ẹni tó lọ gbé gogoro wa tó gbé wa pé sọ̀dáàkì obìnrin nu àbẹ́yìn náà nídìílé yín ẹ sọ pé nu tẹ́ ẹ máa gbà lọ gogoro ọdájú pé mẹ́tì kàn ṣebí mùsùlùmí lẹ́yìn pèrè ayín ògógóró tí a jẹ́ kí la ti fẹ́ sọ ògógóró a'udhu billahi minash shaitanir rọjí gbogbo ètò ẹ̀kọ́ tó kọjú ewé ìwé àti rẹ̀ pé ń máa gbà nu fámìlì yín nu ṣé sọdá jẹ́ tó bá yẹ pé sọdá dáadáa dáadáa nítorí pé tí nǹkan bá ti pọ̀ tó bá ti sọ ọmọ yín dẹni tí ọkọ rẹ tó fẹ́ tí ó máa kórìíra rẹ̀ nítorí pé ńgbà tá a bá ti fi wàhálà rẹrẹrẹ tá a bá fi fẹ́ obìnrin irú obìnrin bẹ́ẹ̀ èyí sábà aráyè jókòó sínú ọkọ rẹ ọkọ ọmọ wò pé rírà ni mo rà ọ wàhálà ti fẹ pàpọ̀ jù ni nínú àwọn ẹrù tí máa sọ pé àwọn gbangba náà àwọn kan wà ń ẹ ògógóró kínní kan ìgò méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì wọ́n tún sọ pé kí wọ́n mewúrẹ́ abo wá omi wọ́n sọ pé kí wọ́n má di abo wá omi wọ́n gbọ́ sá to gbogbo àwọn nǹkan wọ́n lè pé iṣu mọ́kànlélógójì kí ló dé tó fi gbọ́dọ̀ jẹ́ mọ́kànlélógójì kí ló dé tó fi gbọ́dọ̀ jẹ́ mọ́kànlélógójì tó bá jẹ́ méjìlélógójì kí ni ó tí wọ́n bá tẹ̀ wá kó méjìdínlógún wá ń kọ́ kí ni ó àbáwọn arúnmalẹ̀ ló béèrè su ni tó fi jẹ́ pé irúnmalẹ̀ mọ́kànlélógójì ní bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo irúnmalẹ̀ kọ̀ọ̀kan gbàsù subhanallah bóòlù ti ṣe jẹ́ tó fi jẹ́ pé ẹ máa ṣe nǹkan tó jẹ́ pọ̀ takò fi ọlọ́run bá wa hmm? ẹ sọ pé kó mú sí wa ẹ ní ìdí sùn tiyín ẹ ń fẹ́ kó fún yín sùn bàbá àlọ́ kó tírélà kan wọn lọ́mọ bàbá jẹ́ pé sùn méjì mẹ́ta lágbára tiẹ̀ náà bá ká gẹ́gẹ́ bí ahun òun lọ́mọ ṣe wọ́n á ní pé wọ́n gbọ́dọ̀ péye nọ́mbà báyìí kọ́nà ń bomi nígbà tí sùn ò pé bẹ́ẹ̀ wọ́n dàlù láyà ni wọ́n láwọn ò ní fọmọfọmọ. akramakumullah kí ni tó máa kó mú ewúrẹ́ abo wa ṣé mùsùlùmí lẹ́yìn ni àbọ̀sẹ̀ bọ̀ tewúrẹ́ yẹn bá ti ń bímọ tí bá ti ń kùn tí ń lóyún tí ń bímọ so bẹ́ẹ̀ náà lọ́mọ àwọn ní ọmọ lóyún nílé ọkọ tí ọmọ bímọ ẹgbọ́n rádaràda ẹgbọ́n rádaràda ẹ ewúrẹ́ lóyún ó bímọ ó ti wá di pé èèyàn lóyún ó bímọ ah ẹbí mùsùlùmí lẹ́yìn ó ti jẹ́ ok ẹgbà islam ẹgbòfin rẹ̀ mọ́ abàjọ iná àwọn ṣe fi kún tún mú abo adìẹ wá torí bábo adìẹ bá ti ṣe iye tí máa ń sábà bẹ́ẹ̀ náà ṣé bọ́mọ ma náà ṣe lọ yálé ọkọ nù ó dájú pé ẹ rò dáadáa o tẹ bá rò dáadáa ẹ bá kíyè sára àádùn gbogbo ẹ náà gan ìwádìí tún fi hàn pé àwọn nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń béèrè pé káwọn ọkùnrin ó mú wá yẹn ó ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ ó ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ torí pé àṣẹ́kù bọ èyí tí wọ́n ṣe kù nídìí ẹbọ kó tó di pé wọ́n di mùsùlùmí bẹ́ẹ̀ iná ni wọ́n ń ṣe yẹn wọ́n sì sọ pé kì í tán nínú gbòòsùn kọ́ má bàa sọ àlànà jẹ́ akramakumullah kò kúkú dáa bẹ́ẹ̀ mùsùlùmí lẹ́yìn mùsùlùmí lẹ́yìn gbogbo tó bá ní í ṣe pẹ̀lẹ́ bọ tó bá fi lè yapa sí ìlànà nàbì wa muhammed sallallahu alayhi wa sallam pé pàtì là á pàtì nítorí pé a ah, ṣé bá fẹ́ wà lìjánà là á ṣe ń ṣe islam ẹ bá fẹ́ wọná là á ṣe ń tẹ̀lé ta nàbì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tóbìnrin bá jẹ́ pé ó béèrè nǹkan kan lọ́dọ̀ ọkọ rẹ̀ ní tó sì béèrè ń kéré jọjọ ó ní ní kó fọ́n sọ̀dáàkì tó tọkọ bá ṣe fún lópin ìgbà tóbìnrin bá ti fi hàn pé òun yọnu sí islam ò bínú sí torí ẹ̀ náà sọ pé la hadda li wala hadda li aktharihi wọ́n lè tó kéré jù nínú sọ̀dáàkì kò lódì èyí tó pọ̀ jù nínú rẹ̀ náà kò lódì so gbogbo ètò bá ti fóbìnrin ètò àtà nílò ni ridal mar'a yíyọnu sí obìnrin. bẹ́ẹ̀ náà ni nǹkan mi wà tó yẹ pé kèso wo ṣùgbọ́n tó ṣe pé àǹfààní àǹfààní ti islam kàkùn bíi kóbìnrin sọ pé sọ̀dáàkì tó ń fẹ́ lọ́dọ̀ ọkọ yìí ó náà ní pé wọ́n mọ tọ́ba ti lè kọ́ òun lálùkùránì máa ké ó ti tó sọ̀dá kì tòun subhanallah tóbìnrin bá sọ bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ sọ̀dá kì náà gẹ́gẹ́ bó ti ṣe wáyé nípa nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tóbìnrin kan múra rẹ̀ wá fànàbì sallallahu alayhi wa sallam tó ní mo fi ra mi fún ọ ẹ sì mọ̀ pànàbì yàtọ̀ sáwà nínú ọ̀kan nínú tànàbì fi yàtọ̀ sí wa òun náà ni tóbìnrin bá múra rẹ̀ wá tó gun ànàbì lára rẹ̀ tànàbì bá ti sọ pé ó wú ohun ìgì ti so àbùkátà bàbá rẹ̀ jìgì ti so ìgbà tóbìnrin tí wàá sọ tiẹ̀ pé ó ń bun ànábì láàrọ̀ ànábì wa wò látòkè délẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ànábì wa gborí ó gborí lọlẹ̀ ọ̀kan náà àwọn sàhábà nígbà tí wọ́n ti fura tí wọ́n mọ̀ pa ànábì ọ̀fẹ́ ọ̀kan náà àwọn sàhábà tóun ò níyàwó tó sì ń wáyàwó obìnrin yìí sì wù ó ní wà ànábì tẹ́ ẹ̀ bá fẹ́ mi fẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ mi fẹ́ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹnu nìfà wà tẹ́ ẹ̀ bá fẹ́ mi fẹ́ tọ́ anabi sallallahu alaihi wasallam ní kí ló ní tó fún ní sọ̀dáàkì anabi ọba jiyàn bóò ló ṣe mọ̀ pé ń fẹ́ kí ló dé tẹ́ ẹ̀ máa ṣe karambà ni èèyàn múra rẹ̀ wá fún mi kékin fẹ́ tí ẹ ti jẹ́ anabi ọ̀sọ́ bẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam bil mu'minina ra'ufur rahim aláàánú ni lórí àwọn olùgbàgbọ́ òdodo oníkẹ́ni lórí àwọn olùgbàgbọ́ òdodo tọ́ tó bá jẹ́ pé wọ́n bá ń fẹ́ kí ló ní tó fún ní sọ̀dáàkì arákùnrin sọ ọ̀dà tí ọba wa pín sí méjì ṣé yọ ka ara rẹ mọ́ kò ní ka ara rẹ kí lọ wá nílé tó le fún ọkùnrin yìí lọlé ó dé ó lòun ò rí nǹkan kan anabi wa ni eltemis wala khatama min hadid wá nǹkan kan wá kódà kó ṣe pé òrùka tó jẹ́ ti irin ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ tá anabi sọ ń bì o anabi ó pé fòkà sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àní ìsìngbà tí wọ́n gbẹ́sìn islam yìí tí àwọn ọkọ àtìyàwó bá ń fẹ́ra wọn wọn ní kí wọ́n wọn lọ́wọ́ torúkọ ànábì sọ fẹ́ nìkan kọ́kọ́ lọ wó ká wa sọ́wárì tẹ́ni tí wọ́n ní kọ́ lọ wó ká wa sórí tẹ́ǹkan gbọ́ ìsìláàmù yìí ń kọrí ń kọ̀dí tóun rò ká mú wa tó fi wá di pé ẹ̀yin tẹ́ rò kára ẹ wà ní kí wọ́n máa gbé síra wọn lọ. lọ́ọ́ mú nǹkan kan wá kódà kó sí òrùkarin ẹ tún ṣàkíyèsí òrùkarin nínú àdìsí ànábì sallallahu alaihi haramu ni lórí mùsùlùmí láti lò kí ló dé tánàbì fi wá ní kó wá nǹkan níṣẹ́ lọ sọ bẹ́ẹ̀ láti fi hàn pé lọ wá nǹkan kan akọ́dà kó sentí ò ní láárí tí ọ̀já mọ̀ nǹkan kan lọ́dọ̀ tiwa lọ wá nǹkan kan akọ́dà kó sentí ò ní láárí tí ọ̀já mọ̀ nǹkan kan lọ́dọ̀ tiwa tọ́ sá fi sàmì tí ó fi hàn yí pé o fún ìyàwó rẹ̀ yìí ní sọ̀dáàpì arákùnrin lọ bọ̀ kò rí nǹkan kan mú bọ̀ anábì wa fi lérí pé kí ni ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ nù alukur'an ó ní súra báyìí àti súra báyìí sọ ọ máa ké lásán ni àbọ̀ ha sórí sọ ọ máa ké tó bá wo ibi tí wọ́n kọ́ sí àbọ̀ ha sórí ó ní mo ha sórí ni anábì wa ni ankahtukaha bima ma'aka min al-Qur'an mo fobìnrin fún ọ pẹ̀lú nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ nínú al-Qur'an pẹ̀lú nǹkan tó há sórí nínú al-Qur'an pé ìwọ náà fi kọ́ pé ìwọ náà fi kọ́ eléyìí jẹ́ àmàna ìgbà táwọn ìbá sọ pé ankahtukaha bima ma'aka min al-Qur'an mo fi fún ẹ pẹ̀lú nǹkan tí ń bẹ lórí rẹ nínú al-Qur'an pé ìwọ náà pé àwa náà akàlẹ̀ máa fa àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ bí olùmọ̀ nípa ẹ̀sìn káàkà mọ́ ọmọ ọlọ́mọ káfi lọ́kọ wípé al-ulama'u

tọ́ba wá pọ̀ fẹ́ fi ọmọ tí àwọn ẹni tí wọ́n lè fọmọ lọ́kọ tán bá ran rí tán kọ̀ pa àwọn ò ní fi lọ́kọ àtúnlọ bẹ́ẹ̀ lómi nu wọn òun náà ló wọn gbà àtúnlọ bẹ́ẹ̀ lómi ó ló wọn gbà ọ̀rọ̀ wọn sàtàkùrà wọn wọn làwọn ọgbà òfin ṣẹ̀ríà sọ pé fa in ikhtalafu fasultanu waliyyu man la waliyya tí ìyapa bá bá wọn àjẹ́ pé aṣíwájú òun ni wọ́n wàlí fóbìnrin tí ní wàlí anábìwá sallallahu alaihi aṣíwájú wa. wáyé o tó bá jẹ́ kóbìnrin tọrọ wípé lọ́jọ́ ìgbéyàwó yẹn òun ò fẹ́ nǹkan kan ní sọ̀dá àpéǹtò nítorí nǹkan fẹ́ lónìí òun náà ní pé kí ọkọ òun kọ́ka súrọ́tù bọ́hà kọ́ka fún pẹ̀lú ohun sheikh sadiq al-minshawi tó bá ti bọ́ nǹka lóhun sadiq al ó ti tóun ọkọ náà wá dẹnu lé súrọ́tù bọ́hà ọ̀nkà ọ̀nkà lóhùn as-Siddiq al-Minshawi àbíkọ́ kà lóhùn Abdulbasit Abdulsamad àbí lóhùn Sheikh Khalil al-Khusari wọn á kà títí wọn ti wá kàn án ó ti tó ń sọdáàkì àbí ó tó ń sọdáàkì à kò tó ń sọdáàkì o nítorí pé èyí tó wá tá a ti sọ síwájú yìí kí ni tó mọ̀ nínú alukur'an nǹkan báyìí àti nǹkan báyìí ni sọ ha ni abólíkà tó máa fi ewé ìwé rẹ̀ lé ọ lọ ó ní mo ha sórí anábì wa ni ankahtuka ah, ankahtuka ha bima ma'aka min alukur'an mo fobìnrin fún ọ pẹ̀lú nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà alukur'an kó fi ma tó eléyìí ní ìsinyìí báyìí kì í ṣe pé eh, obìnrin sọ pé yóò máa kọ́ òun ọkàn ní kọ́ kà á sóun létí ni àtọ́ba kà á sí létí lọ́ba tán ọ̀ tó bá jẹ́ pé obìnrin ni òun fẹ́ kọ́kọ́ òun nímà ìmọ̀jọ́ ọmọ kọ́ òun kọjá sọ̀dá kí òun fẹ́ kọ́kọ́ òun alukur'an alukur'an tí ọkọ̀ òun kọjá sọ̀dá kí òun ọ̀ àmọ́ pé kàn ké súrà kan fún mi lónìí tó bá ti ké fún mi lónìí ó ti tó ń sọdá kì rárá o rárá tó ọ jẹ́ pé ó tún sa sọdá kì fún ká sì sọ́ra pẹ̀lú irú ẹ̀tànjẹ báyìí lórúkọ àwọn obìnrin lásìkò ìgbà tí wọ́n máa ń lọlé ọkọ tínú wọn ń dùn pé àwọn ti rọ́kọ tó gbogbo orú rẹ̀ wọ́n máa ń sọ ṣùgbọ́n gbà tó bá di pé gbèrègbè tí gbèrègbè ọ̀pọ̀lọpọ̀ nu wọn tó bá padà gbọ́ pé obìnrin kan lọlé ọkọ lẹ́yìn tó nǹkan báyìí ni wọ́n fún sọ́dáàkì orí rẹ̀ wá lè hóṣẹ́ ọmọ wa wò pé ìwọ ń tiẹ̀ kí ló fólúwa rẹ̀ nígbà tó lúwa rẹ̀ fẹ́ ọ mo ké súrọ́tò dùhà fún ọ ebi wọn náà ló ní kí n ka súrọ́tò dùhà lọ́jọ́ náà yọ sọ pé bára rẹ da sọ́hún ọ̀sán sọ́dáàkì fún àfi kọ́ ọ̀sán sọ́dáàkì torí délé sán sọ́dáàkì rẹ fún kó tún wá ké súrọ́tò dùhà fún kò sí tó burú ń bẹ̀. akramakumullah ní ìgbà míì á jẹ́ pé àwọn òbí àwọn lè sọ pé ẹgbẹ̀rún mẹ́ta lọ́sàn ní ní sọ́dáàkì ọmọ àwọn ìgbà míì táwọn èèyàn bá ń gbé ibì kan wọ́n lè sọ pé àṣà wọn àti tẹnu àwọn kò lé lórí ó náà ní pé gbogbo ẹni tí ó bá fẹ́ yàwó wípé iye ẹgbẹ̀rún báyìí ni ọkàn máa san tọ́ ẹ má ṣe lẹ́yìn o nítorí bá wu ọmọ yín láti gbà iná ní kẹ́ẹ̀pẹ́ ní sọ̀dà kiri nítorí bá wu ọmọ yín láti gbà ní kẹ́ẹ̀pẹ́ ní sọ̀dà kiri ẹ̀yin náà lè bá a dá sí láti fojú àgbà wo nítorí pé ó lè jẹ́ pé tóun sọ ó ti pọ̀ lápọ̀jù agbára ọkùnrin ò ní ká a ẹ̀yin ò lè bá fi làákà gbé ó sì lè kéré jọjọ kẹ́yìn náà bá fi làákà gbé lọ́nà tí ó fi tí ó fi tí ó fi rú gọ́gọ́ díẹ̀ sí tó eléyìí pàtàkì púpọ̀. ìgbà míì tó máa ní two thousand lọ́sàn ní sọ́dáàkì tọkùnrin bá san two thousand táwọn èèyàn jẹ́rìí sí kó ti san sọ́dáàkì nígbà tán bá délé níyàwó bá ara rí fún two thousand owó kíni adìẹ lọ fẹ́ rà ní. tó níbẹ̀ yẹn ìyàwó lè yarí pé tọ́ọ̀bá times ten rẹ̀ ò tí fún sọ́dáàkì tọ ntí máa ń fẹ́ náà ló fún ó pin gbàtàgbára tiẹ̀ náà bá kà á gbọ́dọ̀ ṣàkíyèsí àrùn yẹn. tọ nígbà míì ẹ̀jẹ̀ kí sọ̀dáàkì eléyìí tá ìfọ́bìnrin ẹlòmíràn kan di kíní kan sínú pépà ni yọ sọ pé sọ̀dáàkì ni sọ́ńtì máa ń bẹ́ẹ̀ bẹ̀ já gbọ́ torí pé lọ́pọ̀lọpọ̀ gbà míì ó ṣeé ṣe kóbìnrin jiyàn kíkẹ́ kọ̀ san sọ̀dáàkì fọ̀ àbí tó lòun fọ̀n kò fọ̀n tán tó bá sọ́ńtì bẹ́ẹ̀ táwa bá gbọ́ tíyàwó náà gbọ́ tí gbogbo èèyàn gbọ́ so a lè jẹ́rìí wípé níjọ́ tẹ̀ ń fẹ́ra yín ọsọ pé nǹkan báyìí ló fún un òun sì takò. akramakumullah lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa a gbọ́dọ̀ fẹ́yàwó lórí ipá ní sàṣọdáàkì fún un a gbọ́dọ̀ fẹ́yàwó lórí pé àjẹńkọ́bọ̀ àṣejẹ́ńkọ́bọ̀ dáadáa ní ká san sọdáàkì fóbìnrin obìnrin gbọ́dọ̀ gba sọdáàkì rẹ̀ kódà tọkùnrin kan bá wà tó bá fẹ́yàwó tó yẹ pé kò san sọdáàkì fúnyàwó títí tó fi di pé ọkùnrin yìí kú ọkùnrin yìí báyìí ńgbà tó bá kú nínú táàmù nínú dúkìá rẹ̀ òun náà ní sọdáàkì ìyàwó rẹ̀ tóró ti di gbèsè lọ́rùn rẹ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba kò jáde àwọn olùmọ̀ pẹ̀lú dáadáa kó bá a lọ́ọ̀rẹ̀ ní wọn lórí dáadáa gbàtẹ́ bá mẹ́nu bá ní pọ̀rọ̀ sọdáàkì afẹ́ bẹ̀rẹ̀ pé gẹ́gẹ́ bí ìṣèjì kẹta máa ń ṣe ní ilẹ̀ yorùbá ìgbà yàǹbọ̀ yóò bófin ṣẹ̀rí àwọn pé tí ọkọ ìyàwó bá fún ìyàwó rẹ̀ ní sọdáàkì lápèjúwe àwọn bàbá bàbá àwọn bímọ bímọ wọn sọ pé tó ẹdówó rẹ̀ padà fún àtà ọmọ wa máa mú lọ wọkọ̀ ǹjẹ́ ìgbàláyè wà nínú ìṣẹ̀rí àpé kí wọ́n dá padà fọ́. kò sí ìgbàláyè sọdá kì í yẹn ju agbára bàbá lọ ó ju agbára mọ̀lẹ́bí lọ àtà ọmọ wa ẹ fún lówó rẹ̀ kó máa mú owó rẹ̀ lọ àṣà lásán tí ò wúlò ní ìsìláàmù sọ pé gbọ́dọ̀ fún ní owó sọdá kì í tó bá jẹ́ pé rírà ni wọ́n bá ń ra yẹn èló lẹ́yìn rò pé wọ́n lè fi ra yẹn náà rí èèyàn kọjá tí wọ́n lè ra owó òfẹ́ ni wọ́n pe sọdá kì í owó òfẹ́ àmọ́ ìyàwó sàrà kí ni jẹ́ bẹ́ẹ̀ ìyàwó sàrà ńgbà tí ì ọ̀fẹ́ yàwó wá san sọ̀dáàkì rẹ̀ òfin ọlọ́run ọba nìyẹn. àdúpẹ́ fún ọlọ́run ọ̀rọ̀ láti gbẹ̀yìn bàbá bàbá ẹ̀yin màmá mọ́ndé ẹ má jẹ́ ká máa lágídí sófin ọlọ́run ọbẹ̀ lè tí ò bá yé wa tá a bá ti rí ìyẹn ṣàlàyé fún wa pófin ọlọ́run ẹ jẹ́ á máa gbìyànjú ká máa tẹ̀lé bákan náà ilẹ̀ yorùbá ìkọlọ́n kó ṣàánú wa ní tọ́jú ẹ̀ lójú púpọ̀ jù bẹ́ẹ̀ iṣu epo iyọ̀ adìẹ wọn ní sọ pé àwọn bọkọ ìyàwó kọ́ máa kó lọ ntọ́yà ẹ̀ lẹ́nu jù nìyẹn bọ́ńtọ́ wá jẹ́ tọ́tọ́ ọmọbìnrin gángan wọn ò ní kọ́ da padà fọ́kọ́ kọ́ máa mú lọ gbogbo àtàbá ń bẹ́ẹ̀ ẹ já kúrò níbi wa àìmọ̀kan tó bá jẹ́ pa fẹ́ ṣe sàárà fọ́kọ ìyàwó látara pa nífẹ̀ẹ́ rẹ̀ afẹ́ràn rẹ̀ iṣu iyọ̀ ipò adìẹ nǹkan bá dá kápá bọ́n ní gbogbo àwọn nǹkan yẹn ṣùgbọ́n ọmọ ló lẹ́tọ̀ sí owó tiẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tẹ́lẹ̀ ṣe fún wa síwájú ipò ọmọ ló ní tó bá wo lè gun bàbá rẹ̀ ńbẹ̀ àbí màmá rẹ̀ ńbẹ̀ àmọ́ ló lẹ́tọ̀ sí owó yẹn jù ẹ má jẹ́ àfi ẹ̀tọ́ rẹ̀ ẹ má jẹ́ ká fi dùn ká gbìyànjú ká kí sàrà gbogbo tá à ń gbọ́ ẹ̀jẹ̀ àmàdìmọ́lẹ̀ torí pé àǹfààní pàǹgbọ́ lónìí ń bẹ fún wa tá a bá sì lérí múlò láàfin rí àǹfààní rẹ̀ lọ́la àlìkíyàmà ká má jẹni tí ó lù báṣubàṣu ká jẹni tí ó lù lọ́nà tí ó gbà sí wa ní àǹfààní ìrìbà ìní àdúró sí ní alẹ́ tó bákan náà àwa tá a máa ń kọ ìwé owó rí wọ́n sọ fún wa nípa ọtí sinapu tá a máa ń kọ síbẹ̀ wọ́n ní ọ̀dà ẹ̀sìgbọ́n jẹ́ sí lálàyéfà àwa gẹ́gẹ́ bí mùsùlùmí ká jìnà sí tọ́lọ́wọ́ bá sí